Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ní àti àwọn sọ́ọ́bà ọlọ́run kó bá ní kí wọn nǹkan kan tiwa náà kí Allah subhanahu wa ta'ala kó mọ yọ wọn kúrò nínú ìkẹ́ eléyìí tí a fi gbogbo gbà tọrọ fún àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. nǹkan tí ó yẹ kí a ṣe nàṣíhà ọmọ kékeré àgbàlagbà gbogbo oníkálùkù tó ní nǹkan kan tọ́lọ́run bá fi sọ́dọ̀ rẹ̀ nínú nǹkan tí a fi máa ń sin Allah subhanahu wa ta'ala òun ló tọ́ka gbọ́ abala yìí abala abẹ́rẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ òun ló já sí pé ọmọnìyàn máa ń gbàbẹ di kèfèrí ṣùgbọ́n téèyàn ò ní mọ̀ Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà téèyàn mọ́ ń gbà di Kèfèrí téèyàn nímọ̀ ó pọ̀ tí kò lóǹkà. Ohun tó tọ́ fóníkálukú wa òhun náà ni pé ta bá ní à ń ṣẹ̀sìn ká máa sọ bóo ni ẹ̀sìn yẹn bóo ni kò ṣe ní bàjẹ́. um tó bá ti di pé ọmọnìyàn iṣẹ́ téèyàn mọ́ ń ṣe téèyàn fi mọ́ ń ráàyè lọ́dọ̀ Ọlọ́run, iṣẹ́ téèyàn mọ́ ń ṣe tọ́lọ́run bá fi mọ́ ń sàn yàn lẹ́san Tó bá ti jẹ́ pé ṣìṣe tọ́mọnìyàn ń ṣe, ayé lòǹgbà fi wá. Min iradati rajuli bi amalihi ad-dunya. Tó já sí pé iṣẹ́ tọ́mọnìyàn ń ṣe, níṣẹ́ tó jẹ́ pé Ọlọ́run Ọba máa fi ń yọ́nú síyàn, iṣẹ́ tó jẹ́ pé ìjọsìn lòun gangan fúnra rẹ̀, kéèyàn máa ṣe irú iṣẹ́ kó já sí pé kò fi wá wálìkìyámọ̀, ohun tó fi ń wá náà ni pé ayé. Nínú Al-Qur'an سورة أهود أي لك دو آية لك دوغو لو بسوكي من كان يريد الحياة الدنيا وزينة نوفي إليهم أعمالهم فيها وهم في لا يبخسون الله سبحانه وتعالى ولمن كان يريد الحياة الدنيا gbogbo ẹni tó bá já sí pé lílọ kábọ̀ tiẹ̀ kò sí nǹkan kan tó fi ń wá hayata dunya ìsẹ̀mí ayé wa zinataha àti yòdòyìndé inú ẹ̀ Allah subhanahu wa fi ilayhim a'malahum iṣẹ́ tí wọ́n gbogbo tó bá ṣe láyé ń bí náà á rí i pé a san wọ́n tó ṣe wọ́n ń fi hàn náà yòbọ̀kọ̀ sóhun àwọn máa ń pé àmì ṣàbòsí wọn bó tilẹ̀ kó mọ́ nítoníkàlùkù bá ṣe sọ́dọ̀ ọlọ́run òun ni yóò gbà láì ní ní àlékún láì sì ní ní àdínkù ọlọ́run wá sọ pé kẹ́lí mọ̀ wípé gbogbo ẹni tó bá jẹ́ pé ayé òun láfi gbogbo àlámọ̀rí rẹ̀ ló fi ń ló fi ń sọ ẹni tó jẹ́ pé ayé òun ló fi gbogbo sẹ̀mí ẹ̀ ló fi ń tẹ̀lé kódà tó bá di pé ó kírun náà torí n tó ń fẹ́ nínú ayé ni tó bá gbààwẹ tó bá ṣe hajj torí n tó ń fẹ nínú ayé ni nínú nǹkan tí ń bẹ lábẹ àlámọrí yẹn tọpọlọpọ ò kíyèsí òun ni pé ẹni yẹn ó di kèfèrí gbogbo ẹni tó bá jẹ pé iṣẹ téèyàn máa ń ṣe sọdọ Ọlọ́run téèyàn máa ń fi ń rí ojúre Ọlọ́run tẹnìkan bá wá ń ṣe nítorí ayé Ọlọ́run ní ulaika alladhina laysa lahum fil akhirati illa àwọn wọ̀nyí ló já sí pé tá bá máa déwájú ọlọ́run bá tó bá dà kíyàmá wọn ò ní bá nǹkan kan tó jù náà lọ. wàhábì tọmọ sọlá ó fi hà gbogbo tán gbé ayé ṣe yóò bàjẹ́ wàbáàpìlù màkánù ya àmàlù gbogbo tí wọ́n ṣe níṣẹ́ pátápátá ọlọ́run bá ní yóò bàjẹ́. tuta wáyà yìí dáadáa ìlérí ìyà tó lágbára òun náà ni fún gbogbo ẹni tó bá já sí wípé ó ṣe kèfèrí pàdé ọlọ́run ọba kufrun akbar ní kèfèrí tó tóbi ṣùgbọ́n kí ló dé tọ́lọ́run bá fi wá ń sọ̀rọ̀ yìí nípa ẹni tó já sí pé gbogbo ohun tóun lé nínú ìsẹ̀mí ayé rẹ̀ ayé ló fi ń lé ìpè tábàwò náà Al-Qur'an ọlọ́run bá ní pé wabtagi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya ohun tọ́lọ́run kọ́kọ́ tì síwájú òun náà ni wípé gbogbo ohun tọ́lọ́run bá fún wa àlìkìyámọ̀ ni ká fi wá ọlọ́run sọ yẹn ta ló wá sọ pé tọ́ látàǹsà lọ sí bàkàmìlà dùnìyà ní bá jẹ́ ìpín tóníkálukú náà nínú ilé ayé ká má gbàgbé ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá kọ́kọ́ jẹ́ pé n tá gbé síwájú ni pé bóò láàsì ní ibùsọ̀ tó dáa tá a sọ ẹrù wa kà níwájú ọlọ́run tó bá dá kíyàmá èyí tọ́lọ́run fi tẹ̀lé náà ni pé ولا تنسى نصيبك من الدنيا ká má gbàgbé tó bá máa jẹ́ ìpín tiwa náà nínú ilé ayé. Al-Imam Ibn Kathir alayhi rahmatullah ìgbà tí wọ́n fẹ́ ṣàlàyé àyà yìí man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha. Wọ́n ṣàlàyé pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi ibn Abbas. Abdullahi Abbas ní هذه الآية sísọ̀kalẹ̀ rẹ̀ àlàyé àwọn ẹni tó já sí wí pé àríyá síárì ni wọ́n máa ń fi gbogbo ìgbésí ayé wọn ṣe wọn ò ń ṣe nǹkan nítorí tọlọ́run inna ala riya yu'tuna bi hasanatihim fi dunya gbogbo ẹni tó bá jẹ́ pé kò sí torí ọlọ́run nínú nǹkan tó ń ṣe ibn abbas ní pé ọlọ́run ó fún wọn ní ẹ̀san dáadáa tó ń bá ṣe láyé wa dhalika annahum la yadhlimuna naqira oní ọlọ́run bò ní gbàbí kankan báyìí bí tulẹ̀ kọ́ mọ ṣàbòsí wọn kò ní dín iṣẹ́ wọn kù bẹ́ẹ̀ ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní ṣàlékún fún un yakulu mọ̀ni amila solihan iltimasa dunya wọ́n mọ̀ pé ẹni ó bá ṣiṣẹ́ rí tó yẹ pé ayé ló fi wá sawman aw salatan aw tahajjudan ilà ìtìmọ́sí tùlìyà kò fi wá nǹkan kan àfi ayé nìkan ló fi ń wá yaqulu Allahu ta'ala onílọ́wọ́ sọ pé wà fíhì lẹ́bi iltamasa fi dunya minal mathuba n tó ń wá láyé yẹn ọlọ́run bá ní àáfọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó san lẹ́sàn ṣùgbọ́n wa habita amalu alladhi kana ya'malu iltimasa dunya ọ̀rọ̀ iṣẹ́ tó wá ṣeun tó yẹ pé ayé ló fi ń wá yẹn yóò bàjẹ́ wa huwa fil akhirati minal khasirin irú ẹni yẹn yóò wà nínú ẹni tí ó ṣòfò tó bá dàbí kìyàwó. inú hadith Abi Hurairah lọ́dọ̀ Imam Bukhari anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ta'isa abdu dinar gbogbo ẹni tó bá jẹ́ pé ẹrú owó ni owó ló máa ń dàrẹ́ tiẹ̀ ibi tó bá dàrẹ́ tiẹ̀ sí ni anabi ni ẹni yẹn tiẹ̀ ti bàjẹ́ tẹ́ẹ̀sà abudu dirham ànábì ní ẹni tó jẹ́ pé owó dirham òun ló ń drive sẹ̀mí tiẹ̀ ẹni eléyìí náà tiẹ̀ ti bàjẹ́ àbí ẹni tó já sí wípé aṣọ ó ní gbogbo ìgbà aṣọ ni ó máa sọ ibi tí ó lọ aṣọ ni ó sọ ibi tí ò ní lọ tẹ́ẹ̀sà abudu khamila àti khamisa àti kọ̀mílà nínú hadith anábà muhammad sasara ní ìran aṣọ kan ní méjèèjì anábì ní èmi ọ̀ọ́dìyà ọ̀rọ̀dìyà tán bá ń pín nǹkan nínú ayé tán bá pín kan tọ́nà bá pín àwọn èèyàn ní nǹkan nínú ayé tán bá fún ọ̀rọ̀dìyà inú rẹ̀ á dùn wà ń lamù yóò ọ̀tọ́ ṣùgbọ́n tọ́nà wọn bá kọ̀ tí ò fún un sáfìtọ̀ ta'isa wantakasa wa idha shi'ika falan taqsha ànábì ní àlámọ̀rí rẹ̀ ó ti dojú dé ọ̀rọ̀ ń tiẹ̀ ti dàrú ẹni tó bá pé ìsẹ̀mí tiẹ̀ tó bá jẹ́ pé n táwọn èèyàn ní tóun náà bá padà ní inú rẹ̀ ó dùn tí ò bá ní inú rẹ̀ mọ̀ bàjẹ́ ànábì ní tuba li abdin akhdhin bi i'nani farasihi fi sabilillah ànábì ní ìbùkún ọlọ́run àánú látọ̀dọ̀ náà kọ́ ọmọ jẹ́ tẹrú kan ní tóun gbájúmọ́ òun náà ní bó lòun ṣe pé gbogbo tó jẹ́ ọ̀ràn yàn tọ́ lọ́wọ́ bá aṣáájára sa o ó wá gbìyànjú fá tí irun fi ta kókó mọ́ lórí mọ̀gbọ́rọ̀ ti ń kọ̀dàmá ó gbìyànjú fá tí gbogbo ara rẹ̀ fi ku tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì fi ku eruku nǹkan ànàpẹ̀ ti kàn ànàpẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní tó bá jẹ́ wípé ibi tí wọ́n fi sí òun náà ni pé nígbà tí àwọn ọmọ ogun jáde tí wọ́n wá sọ̀kalẹ̀ sí ìletò kan ni wọ́n wá fẹ́ sùn inú tán máa ń ṣe ni pé wọ́n máa ń yan ẹnìkan pé ẹ̀yin ẹ mọ ẹ mọ kíyèsí agbègbè àti àwọn ọmọ ogun tó kù kí nǹkan kan mọ́ ṣe wọn ìrọ́sà nìyẹn ànábì ní tó bá pẹ́ fi ìrọ́sà náà bá fi sí pé ẹ̀yin ẹ máa ṣe àmójútó ẹ máa sọ tí bá lọ láyìíká nígbà táwọn yòókù ń sùn káà náà fi ìrọ́sà ànábì ní ibẹ̀ náà ni yóò dúró sí wàyìn kana fi saqati kana fi saqati ànábì sallallahu alaihi wasallam oní tó bá jẹ́ pé nǹkan fi kọ́ náà ni pé kán wá bí àwọn èèyàn nínú àwọn ọmọ ogun tán bá ń pín nǹkan bóun ó ṣe rí pé wọ́n pín kárí ànábì ní tó bá kí bẹ́ẹ̀ náà wọ́n fi sí ibẹ̀ náà wọ́n fi sí wọn ò ní wo bòmíì ìnìsá dánilàmù yóò dánilahu wa in shafi'a lam yushfa ànábì sallallahu alaihi wasallam pé ẹni tá lámọ̀ rí ẹ bá rí báyìí ó kú oríire ṣùgbọ́n ẹni tó wá pé ìdàkejì ni ànábì ni tó bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ò ní yọ̀ǹda ẹ̀ tó bá sì tọrọ tó bá ń wá ìpè ọlọ́ọ̀bà ò ní gbà pé yẹn lọ́wọ́ ẹ̀ sallallahu alaihi wasallam tánàbí wọn sọ fún wa pé ẹni tó bá ti já sí pé gbogbo tóun bá ń ṣe àlámọ̀rí rẹ̀ tọ́lọ́run ọba ló máa fi ń sọ ilé náà lórí rẹ̀ ìgbọ́n tó bá ti jẹ́ kígbà téèyàn ń wá nǹkan torí ayé lèèyàn fi ń wá àlámọ̀rí èèyàn ní dáa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi ilé tí ó gbajúmọ̀ hadithi yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ ń bẹ̀ pé man kana duniya hamma man ti duniya hamma ẹni tó bá yẹ pé gbogbo ìsẹ̀mí rẹ̀ ayé ni farrakallahu alayhi amrah ọlọ́run ní gbogbo àlámọ̀ rẹ̀ ọlọ́run sọ di yẹlẹyẹlẹ fún ọlọ́run sọ àlámọ̀ rẹ̀ yóò sọ di yẹlẹyẹlẹ fún bó bá ti ń lọ báyìí ni ó máa ń lọ bí ẹ̀ tó bá ti ń lọ báyìí ni ó máa ń lọ báyìí wa ja'ala faqrahu bayna aynayhi ànábì sallallahu alaihi wasallam pé ọlọ́run bá aláṣọ àdọ́lá yóò kàn jẹ́ pé iwájú orí rẹ̀ báyìí òun náà ni òsì yóò lẹ̀ mọ́. wàlámù ya'tihi mina dunya illa ma kutiba lah gbogbo eré tí ò bá rí kó sá gbogbo ìgbìyànjú tí ò bá rí kó ṣe ntọ́lọ́run bá kádàrá mọ́ nínú ilé ayé òun náà ló máa jẹ́ tiẹ̀. Ànábì ní wa man kanatil akhiratu niyyatuhu man kanatil akhiratu niyyatuhu ẹni tó bá pé gbogbo àníyàn tiẹ̀ ó wọṣọ torí àlùkìyámà ni bó wọ bàtà torí àlùkìyámà ni eléyìí lè mọ ṣàjòjì sí wa pé bó lè yàn ti ń wọṣọ nítorí àlùkìyámà bó yàn rẹ ti wọ bàtà nítorí àlùkìyámà ewé téèyàn bá jẹ́ ẹni tó bá jẹ́ fatinu fìdí nìyí yóò mọ̀ kí gbogbo ń tà á mọ́ ṣe pátápátá nínú ẹ̀sìn òun ló rọrùn tó yẹ pé àníyàn tàlùkìyámà lè so mọ́ tálìyàn àkíyàmọ̀ bá ti so mọ́ ọn yóò máa jẹ́ ìbáàdà fún yàn ànábì gbogbo ẹni tó bá jẹ́ pé gbogbo ohun tóun bá ń ṣe nígbèésí ayé rẹ̀ àníyàn rẹ̀ pátápátá torí àlìkìyàmọ̀ ni jama allahu lahu amọ̀rọ̀ ọlọ́run ó bá kó gbogbo àlámọ̀ rẹ̀ sójú kan báyìí yóò rọrùn kò ní máa sáré káàkiri kò ní lè kan lọ báyìí kó lè kan lọ báyìí wàjáàlà ghinahu fi qalbihi ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ó fi ọrọ̀ rẹ̀ sínú gbáyà rẹ̀ kò ní ní problem kò ní ní wàhálà ànábì ni wà á tàtà òtúnìyà wà yàrá ọ̀gìmọ̀ ayé gan ó wà á máa wá sọ́dọ̀ rẹ̀ lọ́nà tó ń gan fún rẹ̀ tí ò gba expect ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tó já sí pé gbogbo iṣẹ́ téèyàn máa ń ṣe lápẹẹrẹ èèyàn lè jẹ́ akẹ́kọ̀ọ́ kéwú tó bá já sí pé àníyàn tó fi ń wá lìdúnìyà torí ayé ni àkọ́kọ́ ńbẹ̀ ni pé ìmọ̀ yẹn ò ní dúró lìkọ́ọ̀lì ba'di salaf nítorí pé a rí inú àwọn sálàfù tí wọ́n sọ pé talabna al-ilma la lillahi níjọ́ tá à ń wá ìmọ̀ àwa nítorí ọlọ́run fa abal ilmu an yakun ṣùgbọ́n ìmọ̀ fúnra ẹ̀ ò dúró sọ́dọ̀ wa illa lillah àyàfi ìgbà tá a tó tún àníyàn wa ṣe níjọ ìmọ̀ ń tiẹ̀ kò ní pé tí ò bá ti jẹ́ torí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní dúró. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé yàtọ̀ sí pé kò ní dúró àníyàn yẹn tí ò bá ti jẹ́ torí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala irú ẹni yìí àrínú àníyàn tí wọ́n sọ pé ó ti ṣe orí dà báyìí torí pé iṣẹ́ yẹn nìsín iṣẹ́ tẹ́ pé ojú rí ọlọ́run bá nìyẹn fi máa ń wà ní. tábàdẹ̀ lọ wò lóòótọ́ àti lóòótọ́ kìíní yẹn jọ anifak because anifak n tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ìbùtọ́ ní lè fún wa ìdìhárò al-iman ṣe mọ̀ pé nígbà tó ń ṣiṣẹ́ n táwọn rí ni pé mashallah ẹni yìí ó mójútó iṣẹ́ ìmọ̀ yìí inú tiwọn mọ̀ dùn àwa bá yọ ṣùgbọ́n nísàlẹ̀sàlẹ̀ níbi tójú tiwọn ò tó àníyàn rẹ̀ lè tònìyà ẹ̀rí pé ó ti jọ monafik torí pé monafik nígbà tá a rí tá a jọ kírun a jọ rúkọ a jọ sojood àwa ṣe ìtìbáàrò ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó mọ ẹ̀tọ́ tó mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n ní tó ṣe ìbùtọ́n lọ́lọ́wọ́ bá Allah subhanahu yóò fi àwọn ọmọlá rẹ̀ dọ́hìrù yẹn kọ́ bátínù yẹn gangan Allah subhanahu wa ta'ala fi sàn lẹ́sàn ní tó ń jẹ́ ní fáàkì náà gbogbo iṣẹ́ téèyàn bá máa ń ṣe tó bá jẹ́ pé ọlọ́run bá máa ń kọ ẹ̀san lẹ̀ fún yàn ìmọ̀ lèèyàn wà ní nọ̀síhà lèèyàn léra rẹ̀ kalẹ̀ pé òun ó ṣe fáwọn èèyàn ni kò gbọ́dọ̀ jẹ́ nítorí nǹkan kan míì torí Allah subhanahu wa ta'ala tó bá fi lè jẹ́ nítorí nǹkan míì kò jóore fẹ́nìyàn ẹ̀sìn bó ṣe gbọ́dọ̀ jẹ́ òun pé kó jẹ́ torí ta Allah subhanahu téèyàn bá fi ń ṣe é tó bá fi já sí pé torí kẹ́nìkan má bàa sọ pé ó yẹ kí n ti jù báyìí lọ ni tó yẹ pé torí pé káwọn èèyàn lè wo ọ̀dọ̀ èèyàn ni kò jẹ́ torí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala inú suratu Isra ọlọ́ni man kana yuridu al-ajila ajjalna lahu fiha ma nasha ẹni tó bá já sí pé ájílà ló nítorí wọn bá gbà lérò pẹ̀lú ajila gẹ́gẹ́ bí àwọn afọ́lẹ́ tafsir ṣe sọ àlẹ́ ajila láti bí ajala ajala sì ní tán pé bẹ́ẹ̀ náà ni kíkanjú nítorí pé ẹ̀san ayé ó máa ń kanjú wá ọlọ́run fi wá sọ ẹ̀san ayé yẹn ó pè ní ajila ọlọ́run bá ní ajalna lahu fiha ma nasha èyí tó bá wù wá náà a máa yára á sáré fún ẹnìyẹn nínú ayé liman nuridu kì í wá sí gbogbo àwọn tó bá ń wá bẹ́ẹ̀ ẹni tó bá wù wá òun lásàlámù rẹ̀ yẹ̀bẹ̀ ọlọ́run fún mọ̀jà alìnàlá òòjà anam yasilaha mọ̀dìmọ́mọ̀dì ọ̀rọ̀ ọlọ́run tá a bá ti wá ṣe eléyìí fún tán ọlọ́run bá lọ́ sọ́n àtàwọn pé a wà fi àlìjá nàmọ́ a fi kalẹ̀ fún yasilaha ibẹ̀ ni yóò wọ̀ mọ̀dìmọ́mọ̀dì ọ̀rọ̀ yóò wọ̀bẹ̀ lẹ́ni tí ó yẹpẹrẹ lẹ́ni tọ́nà ọba Allah subhanahu wa ta'ala yóò kóró ojú sí ọlọ́run bá ní waman arada al-akhirah ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo àlámọ̀rí ẹ̀ báyìí bó ni alkiyamu ó ṣe san bó ni ọjọ́ alkiyamu ó ṣe dùn fún ọlọ́run ní gbogbo ẹ̀ tó bá yẹ pé eré tó ń san nìyẹn wasa'a laha sa'yaha ọlọ́run ó wá ń struggle ó ń gbìyànjú bí èèyàn bá ń lé àlùkìyámà tó ń gbìyànjú májẹ̀mú kan gbọ́dọ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ ni wà húwà mu'minun ó gbọ́dọ̀ jẹ́ mùmíní ọ̀rọ̀ ni tó bá fi wá rí bẹ́ẹ̀ fa ulaika kana sa'yuhum mashkura Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tá a lámọ̀ rí wọn bá rí báyìí ìgbìyànjú wọn ọpẹ́ ni ó gbàdá kẹ́yìn rẹ̀ fún wa bí Allah subhanahu wa ta'ala àwọn ìgbìyànjú wáyé yóò jẹ́ pé ọpẹ́ òun lápadà ọ̀rẹ́ yẹn Allah subhanahu wa ta'ala kullan numiddu haula'i wa haula'i min ata'i rabbik ntẹ́lẹ̀ yìí bá ní tó ń ta níyàn rẹ̀ tí ò dá yẹn àti ntẹ́lẹ̀ yìí ní tó ń ta níyàn rẹ̀ tó dá yẹn ọlọ́run ọba ló kọ̀ dámọ̀ rẹ̀ òun ló yọ̀ǹda yẹn wa ma kana ata'u rabbika mahdura ẹ̀san ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kìí kàn ṣe nǹkan tó já sí wípé Allah subhanahu wa ta'ala ó kàn lè yọ̀ǹda fún yàn ẹni àwọn a ṣiṣẹ́ gbani àti àtá ẹni tí ò ní bá nǹkan kan lálùkìyàmọ yóò ṣe wàhálà ẹni tí ó bá nǹkan lálùkìyàmọ náà òun náà ó ṣe wàhálà tiẹ̀ náà ikhwatuna fillahi nínú tá a gbọ́dọ̀ mójútó gbogbo ìgbà tá a bá ń dáwọ́ léṣẹ́ ká jẹ́ pé tó lékè lẹ́mìí wa òun náà ni pé ọ̀nà yẹn àlá kó lè já sálì jẹ́nà fún wa ni àǹfààní tá a fẹ́ ṣe yẹn a fẹ́ ṣe yálà a fẹ́ ṣe fáwọn èèyàn a bá fẹ́ ṣe fúnra wa kó jàjẹ́ torí àlìkìyámà kọ́lọ́run ó má baà di wí pé tó bá dàlìkìyámà ọlọ́run ọba ó sọ pé ùláìka àwọn wọ̀nyí tó já sí pé gbogbo ìlàkàkà wọn báyìí ayé ni ọlọ́run ní alladhina laysa lahum fil akhirati illa nar kò sí ohun tí wọ́n ó padà bá lọ́dọ̀ wọn ọlọ́run ọba ju iná lọ wọ́n dẹ̀ ṣe wàhálà wọn ṣiṣẹ́ wàhábìtọ mà sanáwó fi hà gbogbo tí wọn ṣe lé ayé yẹn Ọlọ́run ní pé yóò bàjẹ́ wọba pelon makanu yaamalu gbogbo tí wọn ṣe ń ṣe pátápátá Allah subhanahu wa ta'ala yóò bàjẹ́ alúnà àwọn afọ onítẹfsir oníbi àyà yìí alwaid ìlérí ìyànà náà bá ṣe kalẹ̀ liman yushrik billahi shirkan akbar fún gbogbo ẹni tó bá já pé gbogbo iṣẹ́ rẹ̀ tá ń wò pé iṣẹ́ dáadáa ni kò sáàdúnyà tọrọ ọba rẹ̀ so nínú agbọ́nlẹ̀ tó lágbára ta gbọ́dọ̀ lákèésí sí alhamdulillah ọlọ́run ti ṣàánú wa àgbọ́yé ẹ̀sìn tó wà lọ́dọ̀ wa nítorí kan kù ni wípé gbogbo ń tá a bá wá ń ṣe lábẹ́ ẹ̀sìn yìí kó má jẹ́ torí nǹkan míì torí ọlọ́run bá kó jẹ́ torí Allah subhanahu wa ta'ala nìkan olùkọ́ pé yóò á dùn rí da wọ́n kà á kún pé kéèyàn kó mọ̀ lábala yẹn kéèyàn kó mọ̀ oníkéèyàn sọ pé òun ṣe Islam mọ́ téèyàn bá ti já sí pé iṣẹ́ téèyàn ṣe tó yẹ pé hmm. orí ojú rẹ ló yẹ kéèyàn fi lọ́dọ̀ Ọlọ́run wa èèyàn wá fi ń wá ojú ojú rẹ àwọn èèyàn afa sọ pé rídà ni wọ́n kà kún wọn ní tí ò bá jẹ́ rídà ni Ọlọ́run bò ní parí àlámọ̀rí wọn síbẹ̀ pé ulaika alladhina laysa lahum fil akhirati illa nar kò sí tí wọ́n bá lọ́dọ̀ Ọlọ́run jóná lọ wa habita ma sana'u gbogbo nǹkan ṣe ó bàjẹ́ wa batilu ma kanu ya'malun ní tí wọ́n ń ṣe níṣẹ́ pátápátá ọlọ́run bá yóò bá jẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kó má bàa sẹ́ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kó sì jẹ́ kí gbogbo ohun tí a bá ṣe láyé ń bí kó jẹ́ oore fún wa nínú kọ̀rọ̀ sáré àti gbàgbà kìyàmà wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ajma'in assalamu wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hayakumullah kọ́lọ́n bá kí asan yín ní ẹ̀sọ́ asanullahu alaykum. Náà bíbí àkọ́kọ́ gbogbo ẹ̀ fẹ́ dá lórí hayobọ̀ ìtumọ̀ ìyá wa. Sọ náà ni wípé ẹ ti gbogbo ẹ̀ fẹ́ dá lórí hayobọ̀. Náà a dẹ̀ ti dáhùn àwọn ìbéèrè tó súnmọ́ náà tẹ́lẹ̀. Bẹ̀rẹ̀ tó ní béèrè ọkọ béèrè wípé ǹjẹ́ ó fún obìnrin láti máa bẹ lọ́hùn bá pé kí ọlọ́run má fi kí háìdọ̀ òun má wà ní àsìkò ọjọ́ mẹ́wàá tó kan Ramadan láti lè ṣe ìjọsìn ọlọ́run dáadáa ojú kan nìyẹn ojú kejì òní wípé ǹjẹ́ àwọn ìjọsìn wo lèèyàn lè ṣe ẹni tí ẹ bá padà lọ fọ́ sí ní ọjọ́ mẹ́wàá yẹn so àwọn ìjọsìn wo òní ó ṣe láàrin ọjọ́ mẹ́wàá tó kan Ramadan. جزاكم الله خير ìfẹ́rẹ́tò bẹ̀rẹ̀ bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ kékeré àìdọ̀ ohun kó mọ wa lọ́jọ́ mẹ́wàá tó parí Ramadan a sọ pé ó ń ṣàdúrà ni òun yàtọ̀ sí alámọ̀rìtẹ̀ fúyẹ́ sí ẹni tó já sí wípé òun kànlẹ̀ lọ lògùn ẹni tó lọ lògùn yẹn àlámọ̀rí tiẹ̀ ó tún lágbára díẹ̀ ju ẹni tó kàn bẹ́ẹ̀ lọ́n lọ tó bá wọ lọ́hùn ọlọ́run lè bá mu dúró tó bá sì wọ lọ́hùn bá aláṣọ àtàwọn ọmọ tó bá wá náà wípé àwọn obìnrin kan má dára wọn láàmú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dá wọn ó ti design bí wọ́n ṣe lo ìṣẹ̀mí wọn níbi ẹ̀sìn ṣe rí ní tó bá ti jẹ́ pé ṣẹ̀ríà ló bá fún yàn ní excuse èèyàn ní problem kankan bẹ́ẹ̀ torí pé nìsín kìí ṣe ìkápá wọn òun ni wíwá haidọ̀ àti àìwá rẹ̀ ọwọ́ Allah subhanahu wa ta'ala ló wà ó dẹ̀ ti yọ̀ǹda fún wọn pé lásìkò yẹn ká má gbàwẹ̀ òun náà ló fi já sí pé gbogbo ẹni tó bá sọ pé obìnrin ò lè kí alukur'an nígbà tó ń ṣe haidọ̀ yóò hàn náà wọn ní nǹkan tó pọ̀ pàápàá jùlọ ní irú àsìkò tó ní fi sìn àsìkò téèyàn máa ṣiṣẹ́ olóore tó pọ̀ ni so torí pé wọ́n wà ní haidọ̀ nísìnyí kò wá ní ní kò ní fẹ́ẹ̀ ní ìpín kankan nínú làlátùl kọ́dìrì so eléyìí ọ̀rọ̀ tó fúyẹ́ òun náà ni gbogbo nǹkan anábì sọ fún ìyàwó Aisha ìfọ̀álì kullama yaf'alu lihajj ìfọ̀álì kullama yaf'alu lihajj illa at-tawwab anábì ní gbogbo ntálárà dìbà mọ̀ ń ṣe òun ni kí wọn náà ó ṣe àfi tawwaf so àdìsí ti clear pé kò sí ìbáàdà kankan ti ẹni tó ń ṣe àìdọ̀ tí ò lè ṣe lẹ́yìn sọ̀látù asiyam watawaf so kóbìnrin má dara wọn láàmú ọlọ́ba aláṣọ àtàlà yóò di fún wọn lọ́nà tó pọ̀ wallahu ala wa ala. naam jazakumullahu khairan ìbéèrè mi tó tún ní ṣe pẹ̀lú náà ni wípé wọ́n ní kí ni nàṣà èyí tí yẹ́ ṣe fún ẹni tó jẹ́ wípé gbogbo ìgbà tó bá ti ń ṣe háìbọ̀ báyìí ó ní ìjọsìn máa ń wù ú ṣe ni ó máa rántí pé tọ òun fẹ́ kírun lásìkò rẹ̀ òun fẹ́ ṣe gbá lásìkò rẹ̀ òun fẹ́ ṣe tàbí rẹ̀ àmọ́ títí tó bá ti parí háídọ tó wà lásìkò tó yẹ pé Ọlọ́run bá béèrè ìjọsìn gangan lọ́wọ́ ẹ ara rẹ̀ yóò máa kọ ẹ kì í ṣe pé kò ní ṣe àwọn ìjọsìn yẹn o ara rẹ̀ yóò máa kọ ẹ láti lọ ṣe àwọn ìjọsìn yẹn débi pé kò wà ní máa tètè máa bọ́ sí àsìkò rẹ̀ wọ́n ní àwọn dẹ̀ ti fi lọ àwọn ọmọ àti náà tó jẹ́ méjì mẹ́ta tẹ́ pé àwọn náà tún sọ the same thing pé bí ṣe máa ń ṣe àwọn nìyẹn kí ni nàṣẹ́hà èyí tẹ́ ní fún hayakumullah. nísọ̀lá sàlámù aláwọ̀kọ́ ni pé lásìkò tí ara wọn fẹ́ yá sí ìbádàn yìí tó jásìkò tẹ́ pé ọlọ́run bá aláṣọ sọ pé òun ò béèrè ń lọ́wọ́ lásìkò òun ò sì béèrè ààwẹ̀ lọ́wọ́ wọn lásìkò yẹn wọn ò ṣe àwọn ìbádàn yìí wọn ò ṣe èyí tó máa nídìí tó bá jẹ́ pé ó di àsìkò tí wọ́n tọ́lọ́run bá wá béèrè gàgà tó lásìkò yẹn tára ń bọ́ wá kó sósósósó ìtàn máa ṣe ń gbà ní àlèéṣẹ́ àádá nìkan jẹ́ púpọ̀ àlèéṣẹ́ àádá ìtẹ́lẹ̀ ń sọ yìí kan jẹ́ kí àwọn baálé wọn kan mọ̀ sí káwọn kan kan mọ̀ sí so that àwọn náà lè mọ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú pé kí ṣàìtàn kó mọ́ rí èrè jẹ lára wọn so àlèéṣẹ́ àádá kẹfìrọ̀tò àlèéṣẹ́ àádá so wọ́n nídẹ̀ẹ́ kán sì mọ bí ọlọ́run bá náà sọ̀rọ̀ kán dẹ̀ máa jẹ ara wọn nígbìyànjú ní tásìkò ọ̀rọ̀ kan bá ti ń tó kán má fààyè dìlé e lẹ̀ pé bóyá màá kí létà kán má ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan experience yẹn ara ibi tí ó ti máa lágbára náà ni tí ẹ̀sùn wave ẹ̀ mo yìí máa kírun màá tó kírun tí màá ṣe tán màá kírun ibi tí yóò máa gbà wọlé náà nìyẹn sọ ọlọ́run aláwọ̀ àlà. náà ìbéèrè ti tán Baik, kọ́lọ́run bá kí wọ́n ti dáadáa fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.